الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور ಕೊಡುವುದಿಲ್ಲ lórí pé ayọ̀ lọ́wọ́ bá ọ̀hún náà ní ṣẹ́ẹ̀tìsáàt nínú ní òun lè ṣe pàtó lórí àwọn ìgbàgbọ́ lórí wà ní àwọn sílẹ̀ ọ̀sẹ̀ lọ́wọ́ ayé wà láàárín òun sì ní àsọ́ọ̀lẹ̀ táwọn ẹni àkọ́kọ́ àtàwọn ẹni tó gbẹ̀yìn láti má gbàgbé ìgbà ẹ̀ lọ́wọ́ wọn tó lè dáyà tó ṣe à ètò pàtàkì èyí tọ́lọ́wọ́ wa sọ fáwọn ọ̀rọ̀ tààlà tó ti pàwọ́ láti ẹ̀kọ́ lágbára ìlàdọ́lá ìyá òsàn ọlọ́run Ramadan ilé ẹ̀kọ́ ni gbogbo oṣù kan ilé ẹ̀kọ́ ni èyí ká mú àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan nínú ẹ̀ ọjà tó kú ẹ̀kọ́ yẹn wò láàmáa lò nínú ìgbésí ayé wa lọ. Bí èyí tó ti dá sí pé ká bá lo ẹ̀kọ́ yẹn. Ó dàbí yẹn bá ká lórí rẹ̀ ló sórí rẹ̀. Bí ọba wa ká sórí rẹ̀ títí bá lọ lẹ́ẹ̀kọ́ rẹ̀ àti pé yẹn bá yẹn Ayọ̀ ló sì mú náà yọ àjọba. Òkúrú báwọn ẹni tó já pé ìgbà tí wọ́n máa ń jẹ́ lọ́wọ́ lọ́wọ́ àsìkò ọ̀rọ̀ mọ́tọ́ náà àwọn ẹni wọn pè ní rọmọbá ní ju àwọn onírọmọbá lásán gbogbo ìgbà tí wọn jẹ lórí tí wọn jẹ lọrọ nínú oṣù rọmọbá ni wọn bá ti di pé rọmọbá ń lọ láàrú wọn kò tètè láàrú wọn yá dọlà ní ẹrúsùn Ọlọ́run nínú àwọn ẹ̀kọ́ ilé ìdáàmú ní rọmọbá òun náà ní alẹ́ ìsìnkú ọmọ ìtúndọgba dúró déédéé lọ́sọ̀kọ́ ti di ọ̀rọ̀ sílẹ̀. Akọ nínú Ramadan. Kúrò ní àwọn ọ̀kan nílá tó wà nínú ẹ̀. Ẹ̀rí bí bákan náà nìlànà láti gba ọ̀tá ọ̀tá. Ádámọ́ ìkọ́ ọdún ọ̀rọ̀ ní sísọ̀. Ẹ wo ohun tó ju wákàn ní Ramadan. Káàbá tẹ̀ rí nǹkan kẹta rárá. Ó rù ìgbà tó òru mú ẹ̀sọ́ pé aṣáàgùn náà ní pé hmm, àní bí ọlọ́run ṣe fẹ́ ká sùn wọn ní àkókò yìí bá sì máa bá lọ lẹ́yìn. ká tó tẹ̀lé àwọn ẹni rẹ̀ tí wọ́n tún lọ́gbà ọlọ́run yìí wọ́n wípé ìnàlẹ́bí ìnàkọ́ọ̀lù ọ̀gbọ̀n àbọ̀ọ̀lù ọ̀gbọ̀n mọ́sàkọ̀ọ̀mù àtàtàtà àlejò màlàíkà ọ̀là àtàtà wọ́n lè máa ṣe lọ. àwọn tí wọ́n dúró nígbòjò nígbẹ̀rún ẹ̀rì tó dáa rẹ̀ sínú Ramadan mo tiẹ̀ sí gbòjò kẹ̀kẹ́ tó wáyé ìgbẹ̀rún gbogbo ẹ̀. lásìkò tó yẹ ká họ ká ní àá sínú ìnígbà ọ àkàgbò náà ìgbà àlọ́lọ́wọ̀ yà á sì ní o á kà sí bó ṣe fẹ́ ká sí ní o àwọn tó sọ pé Allah àwọn ni ẹlẹ́dàá wa wọ́n wá dúró lórí bẹ́ẹ̀ ọlọ́run sọ pé ní wọn tí ó jẹ́ dáadáa wọn eléyìí tí wọ́n rí nígbà tí wọ́n bá fẹ́ kó láyé. Sàtà náà gbàgbọ́ àlọ́ èyí ni ìmọ̀lá ìka tó àlùlà kàkà kú wọlé kàkàdú. Àwọn mọ̀lẹ́kà ó sọ̀kalẹ̀ tí wọ́n bá fẹ́ kó sọ̀kalẹ̀ fáwọn ènìyàn. Wọ́n máa ní ẹ má payá o, ẹ sì má ba lújẹ́, ẹ má payá lórí àwọn ẹgbẹ́ fẹ́ fi ilẹ̀ pé kó lọ́lọ́ wọn ti ti pa àwọn kó lọ́rọ́ wọn tẹ̀lé. Ẹ sì má ba lújẹ́ pé kílẹ̀ ńlọ́ọ̀kan. Wọ́n á di sùúrù bèrè tẹ́lẹ̀ lẹ́sí wàdùn ẹ máa dùnnú kẹ máa yọ̀ ẹ máa dùnnú pẹ̀lú àlùjẹ́sẹ̀ tó ṣe àdúgbò àtàrà wọ́n yìí àwọn àwòyà ogun ìfàyà ìdúnyà lọ́kìlẹ̀ lásìrọ̀ àwọn náà ní alátìlẹyìn láyé wọ́lá kò fi àwọn afẹ́ṣẹ́ ní àwọn òṣòdó wọ́lá kò fi àwọn afẹ́ṣẹ́ àwọn. Ìwọ́n tẹ̀mí yìí bá fẹ́lẹ́ màá rí bẹ̀yẹn ìjọba ti tètè fún lẹ́sìn ẹ̀kọ́ àkọ́kọ́ tá a múnú ọlọ́mọbọ wò ní alẹ́ sí káwọn àwọn wa dùn lọ nínú ìgbésí ayé wa káwa jẹ́ kan lára àwọn ẹni tí ó dùn tí ló bá dùn ó bá da ọlọ́run bá sọ àní yíyẹ àgbà ní ìbò délé yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti máa ń ṣe orílẹ̀ àtàtì ṣẹ̀dí pípọ̀ nínú àwọn èèyàn lásìkò sọ̀rọ̀ gẹ̀gùn ìmọ̀ àwọn káàkiri ni a máa mọ lọ́wọ́ ọba nígbà tó mọ́lọ̀ bá dẹ́dà ó ní wọn ìpè wáyé bá ọ ti mọ̀ fi orí dáhùn lọ ha mọ̀kùnrin sí ìlànà òjì tí wọ́n bá kú mọ́ ojú omi adẹ́gùn dá aláàmú tó fẹ́ dànù wọ́n sì sí ọlọ́run mọ̀kùnrin sí ìlànà òjì wọ́n sàfọ̀ mọ́ ẹ̀sìn ọlọ́run kí lẹ́sìn yẹn wọ́n náà ní adúlá ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn láyé lóde lónìí ó kírun lánàá kò kírun lónìí mọ́ ǹjẹ́ kí ló lè fún òbí sọ̀rọ̀ lọ́sọ̀ nílẹ̀. ẹ̀kọ́ tá a lọ nù rọ̀mọ́ náà yìí pẹ̀lú pa dúró ó sì lé ọgbọ́n tó bá wẹ̀ yìí rọrùn kó rọrùn ó lé ṣùgbọ́n a dúró ọmọ àlùfẹ́ ṣàyẹ̀wò àlọ́bẹ̀ bí ọ̀nà mùsùlùmí náà ìlú àjọlọ́ ẹ̀fẹ́ ẹlẹ́ẹ̀kejì ilé ìtààmúnú ọ̀rọ̀mọ̀lọ́ àwọn náà ní àlùmọ́rọ́ kan gbàdí sí àgbà fọlọ́hún sọ wa ẹ ò dúkọ̀ nù wa láti bàtà ìtajà láti yọ lóru máa fi wọ̀ láì yájú fẹ́lẹ̀ kan ó gbé mọ́ ọwọ́ gbé sí yẹn ní ẹ̀gbẹ́ etí ọba tó bẹ̀ àlọ́ alálọ́fẹ́ sì yóò wọ́ sí omi mu ó rí fí máa yìnbọn rẹ̀. Adẹ̀dúró, àá ń gbá rẹ̀ lọ́rẹ́ nítorí pé àṣírí láwẹ̀ láàrin èèyàn tó bá dẹ́dà sọ káàdì ẹni ọgbàwẹ̀ ni ọmọ fún gbà ẹlòmí àwọn ọmọ àwòfà aláwẹ̀ ọ̀lẹ́ sáré sáré nílẹ̀ ìsàláwọ̀ mọ́ kọ́gbà yẹn ká máa bá lọ́nà ìgbésí ayé wa rẹ̀ káwa náà jọ àwọn ẹni rẹ̀ àwọn ẹni ọlọ́run torí pé àwọn ẹni nì ìdààmú sàmùkọ́ ìfòmìnà ṣèkọ́ àtàkẹ́rù ìgbà ọmọ òṣùrù ká máa bá lọ pé gbogbo ìgbésí ayé wa tá a bá lò báyìí ká wà nípò bá ní sọlá àtàlẹ́sọ̀rọ̀ ayé àti sáà ife an ta'budu allaha ka annaka tarahu fa in lam takun tarahu fa innahu yarak ko ma ti lọ wọ́n lè ní dìrọ̀ níwájú ọba àdẹ́dà sọ̀hánà tààlà tó bá ti fẹ́ ṣe ìjọba ń gbàgbé irú rí ọ lálóńtọ̀ òun náà ní àlùfà ẹ̀rù káwọn Yorùbá wọn náà máa ń sọ wọn ní ọ̀sán àfàsókè orí orí bàbá yóò bá rẹ nígbà wọn rí irú ilé yà ti lo àyàfihàn kú dídí ọsùn kan tó ibi àgbà pọ́lọ́hún tá ń sọ wa ni a ilé ètò ti pa akọ́nu rọmọdọ́n akẹ́kọ̀ọ́ ẹ̀mú tó ń pè ní àtúnṣe sísò tòótò òdodo yẹn náà ní ká máa bá lọ orí bí ìbá àdúgbò yẹn sọ òdodo pẹ̀lú àlá à èdè bíbá náà rọ mo là máa ń sọ ibi ń tẹ̀lé yẹn bí ń bẹ ní rí kéèyàn náwó kọ náírà ìjọ ti tá a ṣe náírà ni ìgbà bí ń bẹ ní rí ìsodúdúró pẹ̀lú ọlọ́run tá a lò fóṣù kan yẹn ní ká máa bá lóyún ìdílé ayé wa. bí wọ́n fi lè kàkọ́ọ̀lẹ̀ wa sínú àwọn olótìtọ́ Ànábì sọlá àlọ́ sọlá ń sàlàyé pé ọ̀dọ̀ wọn yóò fa iná sídì ọ̀yà bí ìlàlùjọ́ fa iná lùjọ́ ọ̀yà bí ìlàlùjọ́ fa iná làbùdà láyà zanu yẹ sùdúkú wọ̀yẹ̀ tàhábà fìdíkà hàtà yóò fi ká máa bá lọ ayé àlùsùlùmí àyà àgbàlá nínú àwẹ̀ àti sùúrù ẹ̀kọ́ kẹrin yẹn sùúrù wà fẹ́ kódà àwọn a máa sọ ọmọdán ní ṣàhàrù sọ̀bùrí oṣù sùúrù kìí ṣe náà rẹ̀ nìkan fẹ́ ká ní sùúrù aláya ní sùúrù kódà nígbà tó di mùsàtà kí àsìkò sínú tó gan-an yóò yàn dé àbí kí wọ́n sì yàn sẹ́ omi wọn akáni ní sùúrù mẹ́rin títí sùúrù yìí ni kólókòlè ẹnbíyá ìwádìí mọ́ sálẹ̀ ìwà àwọn àtẹ́bí ọlọ́run àtàwọn ọ̀rẹ́nsẹ́ ọlọ́run sì jẹ́ ìwà ìtọ́lọ́run fi ròyìn wọn ó dùn lóhun tó bá àtẹ́bí lóhun bẹ pé kó tún ju àwọn ènìyàn ó ti jọ wọn ó tún bẹ lóhun bẹ ti jọ wọn á lóhun ká mọ̀ sọ́bàrà olùdàgbò àníwọ̀n náà ṣe sùúrù ní sùúrù gẹ́gẹ́ báwọn ìtọ́jọ́ tó làásùn àwọn sórí wọn ṣe ṣe sùúrù wọn náà ní sùúrù tó lè ṣàyọ̀ pẹ̀lú gbogbo ìran mẹ́rẹ̀ẹ́ta tó sùúrù ni sùúrù lórí ìtẹ̀lé tọ́lọ́ àbá náà rà rẹ̀ ọlọ́run náà dáa ń ṣe ni ní ọkọ̀ yìí sùúrù lórí àdánwò lórí àdánwò náà dàdúrà ebi àdánwò lè bí bá ọlọ́run bí ibi sàlàyé ẹ̀fẹ́ wa lánàá wọ́n tẹ̀kọ̀ mi ṣe ìkè ìnà òfin ọjà kan síbẹ̀ pé wọ́n dúró rà àwa ṣe sùúrù lórí ẹ̀ ìṣe sùúrù kó nínú ìyàpọ̀ ọlọ́run ọba sọ hàn ẹni yóò ṣe ra nù tẹ́lẹ̀ kí ọmọ ọlọ́run tó lé kò tún ní ṣe lásìkò báyìí ó ti sùúrù kó nínú ìyàpọ̀ ọlọ́run kí àwọn tó tún ẹ tó sùúrù tá a fún un rọ̀mọ̀dán حتى عن اللولا لي رمضان أقول قولي هذا أستكر الله لي ولكم ولسائر المسلمين في مشارك الأرض ومغاربها استغفروه وتوبوا إليه إنه هو الغفور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 ìyá lùsùlùmọ́ àìbádọ́lá ìyá lùsùn ọlọ́run nípa àwọn ẹ̀kọ́ eléyìí ti akọ́nù Ramadan gẹ́gẹ́ bá a ti ń sàlàyé fún wa. akọ níbẹ̀ mímọ ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba ìtọ́lọ́run ọba ṣe fún wa. àpájùlọ àwa tọ́lọ́run ọba tẹ̀ ó já sí kẹ́ ẹlòmíì níjọ́ kan lásán ó lè jẹun lẹ́ẹ̀mẹ́fà káwa mọ̀ á fẹ́ mọ̀ pé bẹ̀rẹ̀ nígbà tá a gbà wẹ̀ á fi wá lè sọ̀kan lórí ẹ̀ lórí àwọn ẹni tó ṣe kí wọ́n bá jẹ tàárọ̀ wọ́n sì máa rúgbó làwọn sì máa jẹ tọ̀sán àti kalẹ̀ ẹlòmíì jẹjẹ ìfẹ́ lọ. Odún wa ń dúnjẹ lẹ́ẹ̀mẹjọ tọ́lẹ̀ ń dúnjẹ lẹ́ẹ̀mejì. Ni ó lè mọ pàtàkì bíbẹ̀ ọlọ́run wáyé. بدل الواتاكم من كل ما سألتموه فإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم Ìwọ́n tẹ́ ń fẹ́ ọlọ́run fún yí, ẹ ló jẹ mẹ́jọ. Ẹ bá lẹ́ kàdẹ̀rẹ̀ ọlọ́run bá tó ṣe fún ní ta ọ. Ẹ̀kẹ́ ní fẹ́ǹsì ilẹ̀ ẹ̀rí bá dé nínú ẹ̀kọ́ tá a mú ọ̀rọ̀ ọ̀dọ́ ní ìlú àdàlá a tún mú ẹ̀kọ́ pàtàkì àkókò kí ìmọ̀tòlówà òfin sáwẹ́wà lọ́mọdún gẹ̀ẹ́gẹ́ alára ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àkókò yìí àsìkò rẹ̀ tó ti lọ ní ìsìnkẹ́ nìkẹ́ máa gbá rẹ̀ nígbà yẹn kò tẹ̀ nídìí pàtàkì kan ọ̀rọ̀ ló wọn bẹ̀rẹ̀ lásìkò yìí ń ṣeré páàdì kọ́rọ́ bá dẹ́dà ńgbà tó ròyìn ọmọ ní àyà màdìlá àwọn ọjọ́ tó lóhùn kàlẹ̀ wọn náà láti máa pé látàkẹ́. káwa ní pé àti iṣẹ́ òní ká má sọ ọ́ dọ̀la ọ̀kẹ́ náà afẹ́ ẹlẹ́bọ̀ òníláàtọ̀ àjẹ́ wọ́n tẹ máa ń wí ní òwe náà àmọ́ ẹlẹ́lẹ́yẹ́wò mi ilẹ̀ lọ́gọ́dì ọ̀lẹ́lẹ́gọ́dì ṣáà má sọ sẹ́ẹ̀ tó dídọ̀là tọrọ la ní òǹkì sí bẹ́lẹ̀ fún àti gbogbo nǹkan ló lákòókò rẹ̀ wọ́n ti fi lọ́pọ̀lọpọ̀ a máa ń sọ fún afún tọ́lọ̀ ti torí ẹ̀dá wa náà ní ìjọsìn ọlọ́run wa dínà wọ́n láàlà ìjọsìn kọ̀ọ̀kan sì lákòókò rẹ̀ ìjọsìn tí ń bẹ lákòókò rọmọdán òun làwẹ̀ dá àti ìgbà lọ yẹn ìjọsìn tí ń bẹ lákòókò tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ ìwọ́n náà ti sọ̀ láti ìjùmọ̀ ìrìn lọ pé aláwọn kẹta bá fẹ́ sí lónìí máa wà yẹn a máa sọ́dọ̀ lásàtọ̀dẹ̀ ẹ̀yìn jẹ́ mẹ́sì lọ ẹ padà wá lọ́la lásàtọ̀dẹ̀ èyí báyìí ó ti bí bí àyè orí nù nǹkan tí wọ́n fi máa yẹ bíbíà ò tí wọ́n fi yẹ ọ̀rọ̀ pé tó ní bíbíà àti òní bíbíà wọ́n á máa wọ pé mélòó ni ká mélòó wọn ni a ṣe mélòó ló ṣe. ìròyìn túmọ̀ àlàfẹ́ bíi bàtà méjì mélòó lẹ́yìn kí o bá kí pọ̀ ọ̀pọ̀ owó ìbọn bẹ̀jẹ̀ kọ́ ibi ní ìtọ̀sìn ọlọ́run sùpàdé wọ̀ sàárà ìwọ̀n ló ti tó tọ́ òtítí bídà àgbè sínú sẹ́ta sẹ́ta fẹ̀lẹ́ mọ̀tá ìgbàwó ni wọ́n ní àṣẹ gbòòlù ọ̀ṣẹ́ àdínú rọ̀mọ́tọ́ yà kẹ́kọ̀ọ́ bóòlù àkókò ṣe pàtàkì tó lóòótọ́ tó bá yẹ ká ṣe lákòókò kan tó bá ti ṣe ó ti sì ìyá muslim ṣùgbọ́n wọ́n ní ajé ìgbò ni wọ́n ṣe tí wọ́n àpẹẹrẹ tí wọ́n mú àmì sínú ọgbẹ́ tí wọ́n máa sọ́dọ̀ látọ́rí abísì lèlè kí ló dé fún ìdíkà kí ó ti rẹwà tó bá di lọ́la ká fi túmọ̀ àyàn sọ́la ẹ̀rí tí yàn bá ti lé yàn lè ayé náà ayé owó tí wọ́n ti wọ́n sì kọ́ mission kan kákàtà àdédé sọ pé inṣàlá yìí ta fẹ́ kí ẹ yá bọ́ sí mọ́sálásí tẹ̀lé àti níbo ni níbo wọn ti ní akínyẹ̀dì pàpàdé ẹ̀rí gbogbo àwọn tí náà yá máa fi wọ́n ààyè àkókò òkùnfà oníọ̀fà gbogbo àwọn tí náà yá máa fi wọ ẹ̀rí ta fẹ́ ṣe tó á rí pàtàkì àkókò nínú ẹ̀kọ́ tá a kọ́ ní Ramadan ìjọsìn kan ẹ̀ka gbé àkókò rẹ̀ tí yẹn bá wà nínú àdánwò ìjọsìn tó wà sálẹ̀ ní asọ́nù ó ṣe sùúrù ṣùgbọ́n kì í ṣe sùkúrù níbẹ̀ lásìkò báyìí kì í ṣe sùkúrù níbẹ̀ lásìkò báyìí yẹn wà lásìkò dẹkùn ó ń tọ̀ ojú pẹ́ gẹ́gẹ́ bá nínú sọ̀lá àlọ́ sọ́lá ti sọ wípé àìjà bá ṣe àpòrìl mọ̀mìn ìnà àpòrògùn kùlàwò ẹ̀rù. ìmọ̀ lọ́rọ̀ mọ̀mìn ní gbogbo ọ̀rọ̀ rẹ̀ rere nítorí pé tí rere bá sàn ṣàkàrọ̀ mọ́kànà ẹ̀rọ̀lá adúfẹ́ olólórí ọ̀pẹ ní bẹ lásìkò gbà yẹn. ó ní kejì bá sàn sọ́ba mọ́kànà ẹ̀rọ̀lá a ṣe sùn kò tó lóore fún dùn yẹn ọ̀sẹ̀ ni tí eléyìí máa ń tẹ̀lẹ̀ sí lọ́dún láti akẹ́kọ̀ọ́ bó làkókò ṣe pàtàkì tó ìrùwàwó lákòókò ẹgbẹ́ àṣìṣe ah, kí ẹ̀ká ti kírun nínú kí ẹ̀ ti kírun kọ́ ọba dẹ́dà ní ìnìsọ̀lá ẹ̀fẹ̀ká àti àlẹ́lùmìnì àbámọ́ fúta ọ̀rẹ́yìn òun ni ká kírun ọlọ́dẹ̀ tó bẹ̀ ọ̀rẹ́yìn ni ká kírun á mẹ́fọ́ àkókò níbi ọ̀rọ̀ tó ní sí pẹ̀lú Ramadan tí wọ́n lọ sí ìmúra ìbádọ́lá ìyẹn ló sìn ọlọ́run nínú ẹ̀kọ́ tá a kọ́ ní Ramadan akẹ́kọ̀ọ́ wọn tó ń pè ní ìwà abúlé ìlànà lójú ẹ̀rí yípa níbi sallallahu alaihi wasallam nínú Ramadan aṣíwájú náà kí nínú rọmọdán ní ti máa fèsì jù ìdánábì olùtọrẹ ní ṣùgbọ́n tí máa lágbára ìtọrẹ àánú ìyá wa gùn ni mọ àdà rọmọdán àwọn ẹ̀kọ́ wọ̀nyí lẹ́yìn náà bí ẹ má ẹ̀kọ́ a mọ òun náà ní hajj yíyan ẹ̀sẹ̀ lójú ọ̀pọ̀lọpọ̀ wa ti pẹ́sẹ́ sí àsọ̀rọ̀ ẹ̀yìn nínú rọmọdán aláṣọ ọmọ ńlá rọmọdán ti lọ sọ̀rọ̀ ẹ̀ haram ṣùgbọ́n aṣáájú tàhárí ìmọ̀ fi rọmọdán ìdíwọ̀ rẹ̀ nípọn nínú rọmọdán because kó lè bá àwọn èèyàn jẹ́ àwọn ẹjọ́ wa lọ fi hàn ní ẹbí ah, náà rẹ̀ lèyìn ò lè bú yẹn náà rẹ̀ lèyìn ò lè jà àwọn ẹjọ́ tẹ́nísì ká bẹ̀rẹ̀ ikú ká máa jà lọ kí wọ́n má jẹ́sẹ̀ bọ̀ jẹ́sẹ̀ yẹn kẹ́ lágbára ní ọmọdé káàdì bá ti kàtẹ́lẹ̀ fi mọ́ lọ nígbà tó lọ sí òṣùwà àmàlà kí wọlé ìsàlélá ìhájà tó fi ayé dàtọ̀ àmọ̀kò sàrọ́dà nípa pé ìhùn ní láwẹ̀ ọdọ̀ wàá gbàwẹ̀ mọ́ ń sá lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀yìn ìwọ náà ní o àwọn bá dé lásán ọ̀la ẹ̀ tó bá òdòkùn ọ̀rọ̀ ayọ̀ ìbò àdókùn ayé àkùlálà àti ìdìmọ̀ ìtẹ́ ó kẹ́rì ìdòmọ̀ tẹ̀kùlọ́ọ̀ gbogbo àwọn aburú dáadé yẹn lódì nínú rọmọdán wà lọ́ọ̀yì ẹ̀kọ́ títí sátidé káwa máa fa lọ bẹ́ẹ̀ nínú ìgbésí ayé wa ìlàjọlá ìyẹn rúṣin ọlọ́run kò fẹ́ẹ̀ sí nǹkan tí ń ná àwọn dáadáa tá a tún rí mọ́nú rọmọdán tó dúró nínú rọmọdán bí kò sí kó tún kú sínú lọ lẹ́yìn rọmọdán àkọ́kọ́ nínú rẹ̀ tó ti fi à ń ṣe kí rọmọdán tó dé a tún máa ṣe ń rọmọdán lọ ẹ̀rọ ọlọ́run rẹ̀ fàyọ̀ ọlọ́run ọba sùhánù sí ọlọ́run à ń sí kí rọmọdán kọjá à ń sí inú rọmọdán àtúnwà bá lọ nínú rẹ̀ náà ní irun wa ìrún wákàtí máa ń wà à ń kírun wa kí rọmọdán tó nígbà rọmọdán tó dáa tún kí lọ àtúnwà kan nínú rẹ̀ lọ agbáwé inú rọmọdán kì ti fáwọn anígbàwé mọ àwọn sì yá wọn tàkọ́ wọ wa àkọ́kọ́ nínú rẹ̀ òun náà ní tuntun sọ wáyé. فيك النبي صلى الله عليه وسلم تقول من صام رمضان انما ذا رمضان ثم اتبعه سته من شوال او في مئه من شوال كان اسلام الذهب قد بيكون بوكو سباوي بوكو جاي بوكو سباوي هاو يموندي قال عليه ويوم عرفة يوم عاشوراء أتم أتم في كل وصوله هل ماذا في خطبة شعبان كان يفضل gbogbo àwọn eléyìí sì wà ní ẹ̀kọ́ wa. bákan náà a ṣe kìyàmù rọmọdọ nítorí lára tó wà bẹ kìyàmù léèlì ṣẹgun má gbàgbé ibi kútùbà yín ti wa. a sọ fún wa pé àmì tí ó fi túmọ̀ ọkọlọ́mù gba tẹ̀yìn lọ́wọ́ wa ní kárí dáadáa sí. ẹjọ́ ọba ti rí dáadáa sí ẹ́ẹ̀ ọ̀kan ìwé sí primary ìdí máa ń lásán. ìmọ̀ọ́mù sátán ọ̀gá sọ̀rọ̀ wà fún bàbá wọn ọ̀tá ó ní máa mi ìtọ́ gbaṣẹ́ rẹ̀ àti ọlọ́run gbaṣẹ́ rẹ̀ òun náà ní kárí alhassanatu àdàlìhàsánà kéèyàn ṣe dáadáa dáadáa lè dá sí lọ́yàn fásitì dáadáa sí lẹ́yìn rẹ̀ àbí ọlọ́run fásitì kó sáárá pẹ̀lú àwọn orúkọ rẹ̀ ilé tó ga àtìlóyìn tó ga náà máa sọ̀rọ̀ mọ́tò yìí ní àdínà fún wa náà lápòjé ká pẹ́ lórí ẹ̀sùn rẹ̀ gbogbo ìjọ tó ilé ìta sí ní ọlọ́run gbà ọlọ́run gbà lẹ́sùn fún wa gbogbo ẹ̀dá kò kàdúà àkàdúà ní ọmọdọ́ ẹ má jà sí wà àdúà lẹ́yìn ọmọdọ́ òsíngbà kábí ìgbà ká máa kàdúà náà nítorí gbogbo ẹni ọba ti jẹ́ lọ́wọ́ báyìí ó sọ̀ ní ní àkọlẹ̀ ìjábà ẹ̀tọ́ ọkọ́ lọ́wọ́ gbàdúà rẹ̀ ọlọ́ba ní àwọn ẹ̀pẹ́ mi màá sì jẹ́ pé yìí lówí gbogbo ìgbà yóò torí ọjẹ́ ọlọ́dà kò bá حدال ولا رب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك